ìfẹ́ ni ìfẹ́ ni olólùfẹ́ mi ìfẹ́ ni o. ìfẹ́ ni ìfẹ́ ni o. olólùfẹ́ mi ìfẹ́ ni o. ìfẹ́ ni ló máa bá mi lọ. Baby. Yes, my love. Business is mo fẹ́ expand wọn. Hmm. Shop tí mo get Okay. Wow, okay. So, when ní ọjà tó máa dá It's for me to get them in Dubai and China. Okay. So, I'll be traveling. Honey. Yes, baby. You, you are a very strong woman. You are hardworking resourceful industrious but baby, mi lówó tí mo lè fún ẹ my my business is not doing well right now. Babe, eh? yes. you didn't need to worry yourself. Maybe mm, to tó bá ní ìwà ṣe Well, kí dáàdì tó kú, wọ́n drop àwọn kan sí nkiri mi. So, I make use of that. And you're not angry with me? No, there's nothing to be angry about. You are not, you're not angry that I've not been able to take care of you? Baby, no. You're taking good care of me and it's so obvious. Femi, I know if you have more than this, you will give me the award. Of course I will give you the reward. Of course. I love you, baby. I'll do anything to keep you happy. Oh no, I'll do anything for you. Okay. I will catch a grenade for you. olólùfẹ́ no nothing much Because I'm nǹkan wọ́n ń ṣe nǹkan kan lórí phone and um, trying to think so nothing much. baby ṣe mo bí mi ò dún ṣàjèjì I know where you're bothered tell me what's bothering you. Mm, I'm not really bothered. It's not, it's not something very big. Um, I'll fix it. When did you fix? Um, it's the contract I told you about. Um, Ọ̀túnla Ofeanile mú láti bẹ̀rẹ̀ and you know the government policy tó wà dancing on fẹ́ni kòkòrò láti bẹ̀rẹ̀ iṣẹ́ so I need um, some amount of money lati lati bẹ̀rẹ̀ so nǹkan tó sọ fún mi ni tí mo ti ṣe ó um, máa fowó tèmi ṣe up dẹnu alẹ́ fún mi lọ so it's been eating me up up trying àwọn tó jẹ mí lówó you know àwọn ará nǹkan tó ń ṣe lórí fóònù náà to just waste money. okay baby i understand but i have a suggestion tó bá gbà mí okay what. i'm thinking kàṣìlò owó tí mo fẹ́ fi lọ rajà yẹn. I'll sort myself later. Oh, no, no. Ah, no. What kind of a man do you want me to be? If I have to take money to fetch your business, no, mainly she ain't now. Go proper. Ah, no, never. You know, the could make sense now. Already. but if pé àwọn contact ẹ̀ make bó wa rajà. Ó ti ra ticket. Màá fi tèmi díẹ̀ lọ́wọ́ náà mi lè ṣe báyìí. Tí n bá business yẹn, yeah, next is there. No, but you have to ó láti bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn ń sìn ọ̀nà mi lè ṣe bẹ́ẹ̀ náà èmi tó yẹ kí n fún ẹ lówó mi ìrówó fún ẹ o tó rèézì owó fún rẹ màá gbà lọ́wọ́ ẹ màá ní tó mo fẹ́ ṣe contract tí n bá lùzẹ̀ kò mátà náà máa rí mi. Ọlọ́run ẹ jẹ́ ẹ̀yìn baby please that's what I want and you must make me happy. Baby no I cannot take your money it's not proper I cannot. But that's what I want. Baby I cannot. Olólùfẹ́ mi ìfẹ́ rí o. ló máa bá mi lọ. ló máa bá mi débẹ̀ o. Oh, tó bá ti ń ṣojú bó ṣe ń ṣojú ọ máa ọdún ìpínlẹ̀ fíìs ẹ̀yìn nǹkan and it's not normal. ló máa bá mi Ìfẹ́ ni ò jẹ́ òye. Eh. Nígbà mìíràn, ìfẹ́ máa ń fọ́ ni lójú. máa dín ní létí o wa. Ah. nígbà inú ọjà yín òun àti bákan kìíní. gbogbo information yín pátápátá ló wà lọ́wọ́ wa tí agent tó clear ẹrù yẹn ó dẹ̀ confirm ẹ̀ fún wa. ẹ̀rù mi ò sọ pé ń parọ́ mi ò lè sọ pé kì í ṣe details mi ló wà ń gbé àmọ́ olóore inú mi mi ò mú anything young lady heaven help those who help themselves ẹ sọ tòótọ́ fún wa lórí ọ̀rọ̀ yìí ká lè mọ bá a ṣe máa assist lórí kéèsì. mo sábì rí parọ́ mọ́ rẹ̀ mi. yọ̀bọ̀ wà ṣé ó a bá ń fi àjẹ́ yìí kó tó dúpẹ́ máa sọ tòótọ́ fún wa. ejò ṣé mo jọ dáhùn kí mo lè ṣe. Madam, I'm a lady like you. Why not say the truth and let's find a way to help you out? Oh, I can't do anything, See, just as an a corporate Belua, let's find a way to help you out. Like I've said before, say the truth now. I don't know anything. Can you please say ah! Okay, please, calm down. Bó ṣe ń sọkún yìí, ṣe ló ń break heart mi to see you like this. Please mo mọ̀ pé o lè ṣe irú nǹkan báyìí mo mọ̀ pé o ṣe é. kò yín sí jẹ́ ọ mo ti rìn ní bèbè ẹ̀wọ̀n. no no no not while I am still living I will do everything in my power Oh, ní lọ you see I, I, I spoke with somebody he got me a lawyer wọ́n sọ fún mi pé lawyer yẹn wà very competent very sound so mo employ him and I paid him but ó sọ fún mi pé aláti sọwọ́ fún àwọn high ranking officer ní NDLEA wípé wọ́n lè sit on the case wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀ but on <sighs> the money is too much on the high side I don't know what to do I don't know. ǹjọ́ mọ̀ pé contract tí mo bẹ̀ sọ̀rọ̀ yẹn mo ti lose ẹ̀ I lost the contract. I, I sold my car. Ibi tí mo ti fẹ́ rówó tá a fẹ́ fáwọn èèyàn náà ni mi ti mọ̀ báyìí. I sell the house. Ṣé got that ìjọ? No. No, no, no, please. I am going to do everything in my power to get you out. Tó bá jáde mo ló fẹ́ dé sí. Baby, I know, just calm down. We need to sell the house. See. It's my property. It's my name on it. And I'm still the same person Tiny. Please. Don't let me go to jail, please. Please. Honey, is that what you want? I will sell the house. I'll do whatever it takes to get it out of here. Masari Kakiri, I'll get more money anywhere. Now get you out of here, I promise you. <coughs> I'm sorry. Oh God. Please. Ẹjọ́ eyọ mi nínú ìgbèkùn tí mi mú ó tí mo mẹsẹ̀ tí mo fi mí sí Please. Um, see, madam, you just have to take things easy. Sherry, case to one lẹ́yìn? or complex and every indications is pointing at you. Uh, but nevertheless, I'm going to do something about it. I can make sure pé gbogbo nǹkan tí mo sọ fún yín pátá I will take it up from here. Kò sí nǹkan tẹ́ni kì Everything the bá ní kì í do ni màá We Ìjọ ń dorí please mi ò fẹ́ lọ sí ẹ̀wọ̀n mi ìmọ̀ kankan pa ìjọ tó lọ lọ. no no no problem no problem ẹ má sunkún mọ́ just take heart hey, i'm going to handle everything kò sí tó ń bọ̀ lókè tílé ògbà àwọn cases báyìí àti handle ẹ̀ dáadáa ó níbi tá a ti máa bẹ̀rẹ̀ ó níbi tá a máa end sí okay just relax. jeez ẹjọ mo fẹ́ yọjú sí wọn ní ibẹ̀ yẹn sí because ó ní one or two things mo fẹ́ ṣàlàyé fún ẹni tó wà ní charge case yìí. So anything that comes up, I'll let you know. Thank you. Just take her, don't worry. You'll be fine. Yeah. Mm. All right. If any, para mọ́lẹ̀ ó pọ̀rọ̀wọ̀ sí ìfẹ́ ni ò jẹ́ òye eh, ò eh. bá finú kan bá mi lò finú kan bá mi lò eh. kí finú kan bá ẹ lò. torí ká lè pẹ́ títí ká lè bára wa dọjọ́ ògo àyè. torí ìbẹ̀rẹ̀ wá ló máa dùn bí oyin ni kò máa sóhun tó dùn tó láyé kò máa sóhun tó dùn tó òòrà jẹ́ kí n mọnú ẹ̀. bíjì ilé ìtàrí ẹ kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ó yẹ ti yẹ nà báwo ti wà nìyẹn. irọ́ ni. Ọlọ́run hmm. ọ̀kan lára àwọn honorable mi ló win election. irọ́ ni wọ́n win election àti dúpẹ́ mi kí ló wá ń ṣẹlẹ̀. ó dẹ̀ ló ń fẹ́ ṣe pàtí kí gbogbo àwọn mọ̀ ṣé o get mm-hmm. wọn náà ní ìdáwọn fine fine babes kí wọ́n kàn wá yí ẹ̀hún sí nípa tí ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yìn tẹ̀mí náà mi lè fi lò fún ṣùgbọ́n kẹ́ fọ́ọ̀lù. that mistake that one na international envelope wa de ma gara gan right. nọmba kí ni ìwọ bẹ́yìn. èmi mú nọmba one. ìwọ ń kọ́ ah èmi nọmba two. èmi mú three and four méjì mo máa ń ṣe. ah mo trust ẹ. <laughs> màá mú five and six. ah olókan jù à ó <laughs> mọ̀ nǹkan ó mọ̀ nǹkan ẹ̀ fẹ́ ká connect àwọn ọmọ ẹ̀ one two three that means pé Abuja connect yẹn ló máa wá o. still e like money. padi mi why i no go like money check us out na if i no like money i wan take be like this check us out na. ìwé epo trust mi tí mo lè fi ń lò fún mi ní tèmi náà mm. ṣùgbọ́n ẹni tí mo sọ fún ẹ ọ̀nàrẹ́bù mi kò ń ṣe àwọn ọ̀nàrẹ́bù àfẹnujẹ mi ò láìka àwọn ọ̀nọ́rẹ́bù tó jẹ́ pé táìtù nìkan la máa rí àkó lẹ́kẹ̀ sọ pé mi gan ló lọ tún gba ọ̀nọ́rẹ́bù orírọ̀ ni eléyìí gangan kọ̀ tẹ́sítì àbí owó wà lẹ̀. àwọn nínú ọ̀nọ́rẹ́bù àfẹnujẹ tí wọ́n máa ń pariwo kiri ọ̀nọ́rẹ́bù làwọn ọ̀nọ́rẹ́bù àwọn ọ̀rọ̀ ilé ìkọ́ wọn dìbò tó wọlé ni ṣe ìgbẹ́ transfer kọ́ mi àlàtò tó two hundred thousand. mo kú o. ilé tẹ́ ń pariwo ẹ wọnú rúùmù. ibùkún ìtarùn nǹkan. ànúdá contract ni o. ah omo that one dey eh but at this level we no enter bus so you know say we don upgrade na flight things. file file wetin dey you. Uh, nigga you know say we no be local dis thing again we don't upgrade now. etí ju ogbó rẹ lọ ṣé màá ní kí by, by bá bá bá ìlú ìdùnnú ah, ah, two days journey nìyẹn na. oga oh, you no dey dummy. me take take take take. ọjà mi ò fẹ́ àwọn ọmọ ṣàkóṣàkóṣà yìí tí wọ́n ní It's ẹ̀yìn náà ni. o oh, trust me wọn ní ọlá ni wọn ní ọlá department ẹ̀yìn máa pè báyìí ìfá máa gbé wọn wá ń sin ṣàrà ní lójú ọ̀sẹ̀ ayélujára ìbùbá ta ọmọ fún wọn ní kínní yẹn jẹ́ kájọ. ẹ ẹ ní ìdíjà máa bọ̀ náà ṣe ẹ ní tí mo wá jọ. ìjọ eh, eh, eh, ah. wà lára. bébè ẹ̀yàn ọgọ́ wà bẹ́ẹ̀. bébè celebrate. Babes. Yes, darling èmi láìpẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ìṣẹ́rí ni mi ah wow so beautiful really fine mo like color I like it. Mm-hmm. Mm-hmm. ah babes. ah kí ló dé kí ló ṣọ̀rọ̀ ẹ̀. Ah, àṣebájọ́ wa ń bìbà yẹn ìwọ ló pè ń babes bóyá babes yẹn ló bínú wà á dẹ̀ pè ní woman. kò lè jẹ́ yẹn ah she fit don call you before she reach house na ṣebí wọn náà ṣe bọ́ta ni èmi bíi ti báwo ó filẹ̀ jàre ó lè jẹ́ òun náà ní one of those moments gbogbo èèyàn náà ló máa ń ní mood swing filẹ̀. bí a ká find out bí àyàn kan ti upset ẹ láti ta. àwa ah, èèyàn gan upset èmi gan kí ló ṣẹlẹ̀ èèyàn lè kéèyàn bínú náà èèyàn lè máa tún wà òkè padà ó dẹ̀ lọ́n ah, upset. gbàgbára lẹ̀ hmm, wàá wà òkè. ẹ wo bí subscription lọ ti ń gbé mẹ́sẹ̀gì wá yìí ta ló fẹ́ ṣe next. sir yeah yeah mo ti kó àwọn goods yẹn sínú mọ́tò sir. Okay, beautiful. Ṣé mo sọ bí tó ń kó lọ fún ẹ? No sir, ẹ ti sọ fún mi. Mi ò sọ bí tó ń kó ẹrù yẹn lọ fún ẹ. No, ẹ ti bá mi sọ anything sir. Mi ò sọ fún ẹ pé ń kó ẹrù yẹn lọ sọ́dọ̀ Mr. Ṣọlá. Oh, ẹ má bínú sir, ẹ ní alẹ́ àná rẹ sọ fún mi. Lálẹ́ àná, o dẹ̀ ti gbàgbé láàárọ̀ yìí. I'm sorry sir. Okay, wàá kó ẹrù yẹn lọ sọ́dọ̀ Mr. Ṣọlá. Wàá sọ fún pé èmi ní kó ṣe printing yẹn dáadáa o tó bá jẹ́ kó fẹ́ gbowó ẹ o tó bá máa gba owó lọ́wọ́ mi ó láti ṣe dáadáa do you understand kó dẹ̀ ya ọ̀dọ̀ gàfàrà kó ní kó wo nǹkan tó ń dún lára mọ́tò ẹ̀ mí mọ nǹkan tí ó máa ń finú ro tó máa ń drive tó ṣe kí n gbọ́ sound tí nǹkan kan máa ń dún ní mọ́tò. ẹ sà èmi ni mo kọ́ sọ fún yín pé nǹkan kan ń dún ní abẹ mọ́tò yìí ní ìgbà tí mo ń gbé yín bọ̀ láti ibi iṣẹ́ sára náà. ó mọ problem tó ní wọn máa ń jiyàn gan èmi fúnra mi mo sọ fún ẹnu mọ́tò lánàá pé ṣé o gbọ́ pé nǹkan dún ní mọ́tò ni okay i'm, I'm sorry sir Madam, sir. now just go. Eh, sir ti boy Kafari, yìí mo mo fẹ́ complain fún yín the last time tó bá ṣe mọ́tò yẹn mo máa ń rìsìkò tó bá ti bá ṣe the next week buy, ó tún máa ní fault ni mo wá boy Musa yẹn ṣẹ̀wọ́n gbà tó bá yẹn máa ń ṣe a kì í fi bẹ́ẹ̀ ní problem mọ́tò. ó oh, good gan ìyẹn good gan. Ben, sir, Musa yẹn that guy is very very good sir. ah musa good gan ni maryland abi. Ben, sir the oh, guy is very very good sir. káyọ̀ méjèèjì lè ṣe owó mi bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tí nǹkan ò ní bàjẹ́ lára mọ́tò tẹ́ máa sọ mi pé nǹkan bàjẹ́ tó máa lọ wá nǹkan míì á yọ mi mọ́tò ẹlòmíì àbí ara àwọn scrap wọn á fún ẹ kó gbé sínú boot fẹ́mi kẹ́lẹ̀ sọ mi pé nǹkan tó bàjẹ́ rẹ àbí. ẹ mọ̀ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀ sà ẹ lè ẹ́ bá fi owó rán mi níṣẹ́ kí n tún máa yọ sẹ́gbẹ̀ẹ́ sà. ṣoṣe ẹ ṣe ni ah, ọ̀gá mi ṣe bẹ́ẹ̀ ah, mo ń parọ́ mọ́ ẹ o fẹ́ kí n kà á. torí tọ́lọ́run mi àti ẹ ṣe ṣèjọba pọ̀ torí tọ́lọ́run ni o mi kì í ṣọ̀dẹ̀ o tètè lọ bí tí mo rán ẹ. mo ti pọ̀ yes. ẹ má bínú sá mi mọ̀ bóyá mo rí bíi three thousand naira sá kí n fi fún ọkà yẹn kò sí ipò mọ́nú ẹ̀ sá. Ah, ok sori láàárọ̀ yìí ẹ kí n tó dísà láti rán ẹ iṣẹ́ kí wọ́n mi mọ̀ bí tó gbà lọ mo wọ́ moto yẹn fúnra mi mo dẹ̀ rí i pé kó dẹ̀ wà ń bẹ́ ó epo yẹn dẹ̀ máa tó mi lẹ́nu tó máa ṣe mọ́tò tán tá a fẹ́ travel lọ́la ó dẹ̀ máa tó mi bóyá kí n dẹ̀ fún ẹ lówó epo mọ́tò kí n yọnu sálárì ẹ. no o kò ní ìdìmọ̀ sá síndẹ̀ pẹ́ lẹ́tí check ẹ láàárọ̀ ẹ ti mọ̀ bí ti fún ọ̀yàn dé ìtòkè sá ẹ jẹ́ kí n lọ manage ẹ lọ. ó máa tó àbí. a tó síndẹ̀ pẹ́ ti rí sá ó máa ó máa tó. ètò tó wà ní mọ́tò yẹn tó mi. mo mọ iye tó wà ní ẹ ó tó mi. Hmm. àǹtí ẹ̀jọ́ mo fẹ́ rí yín ni. bínú o bí mi tiẹ̀ lè bí yín lọ́mọ mo gbà yín láàbúrò bí ò tiẹ̀ jọjọ́ kan mo fi jù yín lọ lóòótọ́ ẹ̀yin lẹ ń bọ́ mi tínú mi dẹ̀ dùn sí ìwà tẹ́ ń wù yìí kò ọlọ́run dùn ẹ̀yin náà wò tó bá jọmọ yín ló ń ṣe báyìí ṣínú yín á dùn bíbélì dẹ̀ sọ fún wa wípé àgọ́ ara wa yìí tẹ́ḿpìlì ọlọ́run ni gbogbo ìwà tẹ́ ń wù yìí òfògo fọ́lọ́run àǹtí ìwà tẹ́ ń wù yìí ẹ fi ń lé ọlọ́run jìnnà ni kò ọlọ́run hàn. Now, let me ask you a question. Yes, ma'am kí ni iṣẹ́ yín nínú ilé yìí. kúùkù ni mà. it's like you're stepping around. níbo ni ẹ̀yin àti sókọ̀ gọ́ọ̀dì yín wà nígbà tí ayé tèmi ń dòbò. iṣẹ́ wo ni ọlọ́run yín gbà when I was going down there. Now I see. Deputy Jesus. Now you're here to advise your boss. I feed you, I clothe you, I pay your salary. Kí tẹ́lẹ̀ mọ́ Come here. Sherry, next time tí irú scene yìí bá play out as your boss, your alpha and the king of this house, ìjọ tí irú ìpàdé yìí bá tún wáyé láàrin èmi àti yín níjọ tí ìwọ cook bá tún bá mi sọ̀rọ̀ as bí ọlọ́run whatsoever. You know what I'm gonna do, Daddy? just going to kill you. You know what? Get the hell out of my face! I'm Àwọn hypocrites. tí ì rí. ń ṣe tí ò pé mọ. èèyàn kan ti da sẹ́ẹ̀tì ẹ̀ rí nìyẹn. Ah, ah. ẹ wo èmi ẹ̀sìn ẹ̀ ló ti máa fi tó tv kankan ṣe ìwà àti owó náà lẹ́jọ́ nìyẹn. èèyàn kan ti da sẹ́ẹ̀tì ẹ̀ rí nìyẹn. mi ti ẹ̀ ló kọ̀ọ̀kan ti máa dá fẹ́ níbi tí ibi bá bàjẹ́. Bonola, ah. yes, Bonola, where are you going to? wọ gbogbo lókàlì tẹ́ ìgbà yìí ò láìkẹ́. àwọn àwọn pé kèmí náà upgrade game mi mo fẹ́ máa ṣe international league ṣé mo kó bùkátà pọ̀ lọ́rọ̀ wọn tèmi so mo fẹ́ step up game mi mo fẹ́ fẹ́ yà. <laughs> so o ti ń plan láti travel o ò dẹ̀ jẹ́ káwọn ọ̀rẹ́ ẹ mọ̀ ẹyẹ ò sọ fẹ́ yẹ pé ń bọ̀. ìdẹ̀ ń ṣe pé mo ti ń plan ẹ̀ ṣùgbọ́n opportunity yẹn kàn sáré wà ní mo dẹ̀ wò pé okay let me make use of it so that's it well she's right about that èmi náà try not to step up you know but all the same darling i'm so happy for you congratulations. Oh, thank congratulations. you you can say that again. Don't look kan clients me. mo máa make sure pé mo drop number wọn mo for ṣe bonanza fún. o ṣe i trust you thank you so much. <laughs> that's good. ẹ ìwọ ò ní sí mi. Ah, ah. <laughs> àmọ̀ ṣe ní thank you. sí àsìkò kékeré ara ẹ̀ wọ̀ rí. bí mi just be good bó ṣe ń lọ yìí any opportunity ni máa kọ́kọ́ máa ṣe bẹ̀ sí. Hmm, ìyẹn náà wà ó mọ̀ ọ́dà. <laughs> kò ní nice time. ṣùgbọ́n dẹ̀ ọ̀rẹ́ thank you. dókítà. dókítà báwo wà lára yín sí. she'll be fine. Is she getting better? Yeah. <clears throat> um, she's responding to treatment. Yeah. Ah, thank God. Yeah, all um, ló ní kí ẹ be gbé woman wa. Yeah, Jerry drug tó ń lò yẹn, overdose. Ah, drugs? Yeah, ó lè ti fa complication gbígun life. fún ah. And um, notwithstanding, she'll be fine. Hey God, thank God. Ewu she ṣá mi ṣọ̀pọ̀ wà òkè ẹjọ́ ètò Ọlọ́run. Ọlọ́run ní kí n tètè wọlé ibi tí wọ́n rán mi mi ì rí nǹkan tán ní lọ́ra mo fi tètè wọlé bí mo ṣe bá wọn nìyẹn. Mo dẹ̀ máa ń bá wọn o. Kódà kò sí ìkọ̀ tí wọ́n fi mí wé tí n ti bá wọn sọ̀rọ̀ ń pa nǹkan mu yìí náà. Ọlọ́run ṣé o tó jẹ́ ká pàdánù àǹtí o. Um, one more thing, Cherry, you need to put her under serious supervision. Ah, doctor, just leave that to me. Ẹ má worry. From now henceforth, Mama money to step in. Yes, so that oògùn olóró tó lò yẹ kó má bàa tún Because tó ń bá tún lọ attempt láti lò ó disorder. Thank you so much. Ẹ ṣáà mi ṣòkò wà òkè ẹ ṣé o ẹ ṣé o. ẹyin kẹ mọ́nítọ̀ ọ̀rọ̀ ẹ̀dá tó bá ti kò thank you so much. ọlọ́run fún ọlọ́fẹ́. àmì o ọlọ́run mà ṣe é. are you feeling okay? you sure? When tí mo ní kẹ bá wọn. mr ndowasa wọn ti oh that's cool. Um, I'm gonna discharge you very soon. Yeah, you're going home today. Yes, that's it. I take care. Yes, sir. Doctor. Doctor. Doctor. Doctor. Doctor. Doctor. Doctor. Doctor. Doctor just for you àná. ṣùgbọ́n ọ̀pọ̀lọ́. àǹtí mo really fẹ́ dúpẹ́ lọ́wọ́ ní gbogbo ẹ̀yin lọ́lọ́run rò gẹ́gẹ́ bí áńgẹ́lì fún mi tí ẹ bá sí ní jọ yín bó ni bá wà lọ́jọ́ tèmi. ẹ wò ọlọ́run mà ní ká dúpẹ́ fún a lè dúpẹ́ ara wa ọlọ́run nìkan ló lọ pẹ́ lọ́dọ̀ ó yẹ kẹ́yìn náà wá ti rí i pé báyìí ọlọ́run nífẹ̀ẹ́ yín àánú lálẹ́ rí gbà o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí tí wọn bá tí kú wọn máa wà lọ́gbà wèrè ni o wèrè wá dùn wò kò ṣe bí lọ́mọ ọlọ́run kó má fi kàn wá àánú lálẹ́ rí gbà ẹ̀yin náà wò báyìí. àǹtí èmi náà mọ ọpọlọ òun nífẹ̀ẹ́ mi bíkọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí n ti bá lọ. bẹ́ẹ̀ ni o àwa hmm. ń wù mí bẹ́ẹ̀ náà ṣe ti rí fìrífìrí ẹ̀ yìí pé kẹ́ fàyè yín fún Jésù torí pé òun nìkan ló lè ṣe kò sírú ìṣòro téèyàn lè ní tẹ́ bá ti gbé dọ́dọ̀ ẹ̀ báyà bá tán ṣòro ni ṣé o ti yé yín àǹtí torí kò sí èrè kankan láyé yìí àbí ẹ̀yin náà wò àǹfààní kí ló wà nù ká jèrè gbogbo ilé ayé yìí kéèyàn wá sọ ẹ̀mí ẹ̀nù kó tún wá dé ọ̀run kó jẹ́ pé nínú iná tó ń jó tí ò ká mú ìṣàánú ká fi jóra wa ẹ̀yin bó ṣe máa dùn wá tó àbòsí sí iná tó máa jó títí títí tí kò ní kú ẹ̀jọ̀ èrè wo lolú ẹ̀ wá gbà báyẹn ṣùgbọ́n tẹ́ bá fayé yín fún Jésù ẹ máa tinú ayọ̀ bọ́ sínú ayọ̀ ni ṣe é ṣe tán. Ah, ah, àǹtí ṣé mo wá ní choice ni. mo ti ṣe tán láti gba Jésù ní ah, Olúwa bí ìgbàlá mi. ẹ káàbọ̀ dọ́tọ̀ ẹ ṣe ẹkú tọ́jú wa. ìlú àlọ́ tọ́jú ṣé wọn kẹ́ ẹ kúṣẹ́ ẹ dẹ̀ kú tọ́jú. Um, I hope you feel better. I feel much more better. Yeah, yeah. Good. Um, madam. Yes, sir. Um, Oma is charged. Ah, this will this will she. is going home today. Oh, no, she. Um, madam. Yes, sir. Shall we tell Badly? And make sure pé ẹ ń lo àwọn òògùn Okay. Um, mo tún fẹ́ gbà yín ní ìmọ̀ràn kékeré kan ṣé rí gbogbo àwọn kan tí a sá fún ẹ make sure pé ẹ yẹra fún pátápátá ẹ torí pé ó léwu fún àgọ́ ara yín hmm? ìgbọràn ó sàn ju ẹbọ rírun lọ ó sì yẹ fọyọ fún mi ìṣe dọ́tọ̀ mo dúpẹ́ o ẹ ṣe ọlọ́run máa fún yín ṣe o ẹ ṣe gan-an. Ah, ó yẹ kẹ́ ẹ jẹ́rìí ẹ wò. Yeah, sir. tó Okay, come on. All right, sir. All right, thank you. Our gẹ̀ẹ́tì is fi yàn yín. ẹ̀ẹ́ you look <laughs> so beautiful. you want for turn around turn around. Eh, Bùkúnmi. o oh, madam sọ fún mi ṣé bó ṣe rí last time tá a ríra oh i can manage ni jàre. that's my friend. hi. wo èmi gan wá rán nǹkan bí báyìí ni bọ́ ti tẹ̀ ṣe rí ẹ báyìí mi ìran kankan mọ ẹwọ ní mọ́tò à ń lọ́lé mi. Bùkúnmi yóò ti wọ lọ́jọ́ kan tí wàá fi kalẹ̀ jíìsì. Who called Linda. Hey, I miss you so much. Ọkọ ẹ̀ wá ń kọ́. Ọkọ ló kọ bèrè bẹ́ẹ̀ tí o pọ̀ sí. Bọ́ládé. Bọ́ládé pa mí díẹ̀ lóko. Yàtọ̀ sí pé ó máa ń nà mí bí ọmọ kindergarten. Bọ́ládé ò fún mi ní fọkànbalẹ̀. divorce wasn't an option for me because I didn't want people to laugh at me. Me to fẹ́ your ilé be mi lẹ̀ bí ìyá mi ṣe fi ilé ọkọ lẹ̀. Kó má ní òwú Belinda, I warned you against domestic violence but you wouldn't listen torí pé o wà in love. Hmm. Mọ́sọ̀ ìwọ tó tún wa jẹ́ lawyer. Funniest thing. I'm an advocate against domestic violence. I have saved a lot of women from their abusive husband. <laughs> but me, I live with the mother of all frustration in the name of staying married. Bolade kept on frustrating me because ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ wọn. Ó mọ̀ pé mi ò fẹ́ káwọn èèyàn fi mí Being a lawyer, I couldn't press charges against him. So, alright. Kí ni nǹkan tó separation láàrin méjèèjì? I had my worst nightmare when I discovered that Bolade is a pedophile. Pedophile? Ìtìjú pé Bolade fipá bá ọmọ ọdún méjìlá sùn òun ló jẹ́ kí n kó kúrò ládùúgbò in fact i had to change my number. no wonder ìgbà tí mo dé láti ìrìn àjò jàǹbá tí mo lọ i searched for you but all my effort proved abortive i also had to leave the environment because of depression àti frustration tí mo go through so i needed to change environment. so báwo lọ̀rọ̀ wà tí Túndé. Hmm. Túndé ló béèrè bẹ́ẹ̀ yẹn tó fi dà lálẹ́ gàràgà. Sista Bùkúnmi, kí ló ṣẹlẹ̀? Ẹ fẹ́ máa wá sí church, ẹ fẹ́ join choir, why? Àti ìyẹn lóhùn. Ṣẹ́rí, kì í ṣe pé mi ò fẹ́ join rehearsal yẹn kò ṣe é time tẹ máa fi ń ṣe rìhásà yẹn kò wá òkè pẹ̀lú mi àti pé gbogbo àwọn àwẹ̀ tẹ máa ń gbà yìí ara tèmi ò gbà wẹ̀. ah ah sista Bùkúnmi bọ̀ kò sí kan tó pọ̀ jù fọlọ́run láti ṣe. ẹ wo mi ò sọ pé mi ò sin ọlọ́run kẹ máa fọlọ́run kọ́yàn lọ́rùn iná ni mi láì. sista Bùkúnmi ẹ ṣiṣẹ́ fọlọ́run kọ́lọ́run bá lè ṣe tí láṣẹ pé. ọjọ́ wo ni rìhásà yẹn. every saturdays. saturday. seven pm to eight pm. seven pm ah kò lè work ṣe rí táìmù yẹn àsìkò ọjà ni mi ò lè ẹ lọ́jọ́ mi. a tún máa ń ṣe every thursday. láago mélòó. láago mẹ́rin. wọnú ọlá. Bukubu no dey hey my friend. I miss you so much. Look at you. It's so good to see you. Wọ́n ní kí ló ń jẹ tó tóbi tó báyìí. Ẹ ṣọ mọ̀ pé bọ́gà la máa ń jẹ lọ́hùn. Báwo ni ojú ẹ̀ ń dán o? Àwọn ọ̀rẹ́ wa tó kù nǹkan kálukú wà mí tó wà ah, kọ́lọ́ máa ṣọ́ wa. àmì àmì kí ló wá ṣe ń bíbà. sori ibi táwa ti ń jọ́sìn lélẹ̀. Ah, èèyàn kan náà lójúwe pásítọ̀ yìí fún mi wọn lọ́lọ́ máa ń gbowó wọn ṣiṣẹ́ ìyanu lèmi náà wò pé kí n wá rí wọn ṣùgbọ́n pé àdúrà lọ pa Kristẹni. ìrọ̀rọ̀ tó sọ ènìyàn parọ́ olóhùn gba owó dáàdì ṣiṣẹ́ ìyanu bíbá. oh that's good ah, inú mi dùn láti rí ẹ o in fact mo ṣáà ti ń wò ọjọ́ kan lọ́jọ́ kan nọ́mbà tó fún mi ń gbà yẹn mo pè títí kò lọ mọ́ àwọn pé ṣé bùkún mi ti yàgbàgbé mi nìyẹn. ó eh? are you engaged? yes ìwọ ńkọ́. <sighs> never mind ọlọ́run máa ṣe ṣùgbọ́n you're on the right track. bóyá kí ìwọ lórí dáàdi màá dúró díẹ̀ nísàlẹ̀. okay dear right. ah, I need enough to catch up with. ọkọ ẹ̀ ń kọ́. it's fine trust uh. me. <laughs> kílẹ̀ yín. kó jọpọ̀ rẹ̀ ká ṣẹlẹ̀ ọmọ ọ̀dọ̀ mi ti ń dáná máa wọ̀ rẹ̀ pa. mi ti ẹgbẹ̀rẹ̀ má jẹun ní ìbàyẹ̀. èmi gan ò lè májí kó má jẹun. ó ti fi jẹun kàkà. ìwà àtàwọn ọmọ ojú yìí ni wọ́n ṣe máa ṣe. ó ti ẹ̀ dá Bùkúnmi mi tọkọ mi olówó orí mi everything my everything and ọkọ mi meet ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ hello. ẹ ká sọ. ẹ ká hmm? um, so baby ọ̀rọ̀ grocery ni mo fẹ́ wá bẹ̀rẹ̀ sí oh. should I go get them. No, no, no, no, no, no, wait for me. Ọ̀rẹ́ mi ò kánjú. No, lálejò now. No, gbogbo agbó lè jẹ́. Stay home, baby. No, I don't want to stay. No. Wait, wait, somebody is in jail. <laughs> I'm sorry. <laughs> I love you, baby. I love you. Oh, can I use your car? Yeah, it's okay. It's your car too. But okay. happy family. Thank you. Thank you. Thanks. I don't know about Yes, my love. I want to thank you for all that you have done for me for being so caring, so loving, and selflessness. Inú you don't repay, my ìyàwó lọ́dẹ yìí. I really want to appreciate you. Oh no! you're making me appreciate You are the example virtuous woman. You're beautiful, intelligent. hardworking and kind gbogbo àwọn bá ṣe ah, kì í sábà pé lára obìnrin ọkàn you are everything in my life ṣeré bẹbẹ inú mi dùn pé ọlọ́run fi ẹ́ ta mi lọ́rẹ inú mi dùn pé ọlọ́run fi mi ṣe adé orí ẹ and um, kúdí kan ló lè yá wa mo dẹ̀ gbàdúrà kí yẹn má yà ń sìn. ẹni ẹnu ẹ músẹ́ tó bá rìn sí mi ó máa jẹ́ kó dàbí pé paradísì tán sọ pé wà ẹ inú ẹ̀ ni mo wà ara ẹ̀ ń dán ọkọ bíi dẹ eyín ẹnu ẹ̀ ò ṣe ṣàlàyé ètè ẹ̀gún méje tóyìnbó ń pè ní kiss elbow. Yeah. And I love you so much. I love you too. Ah. <sighs> olólùfẹ́ mi ìfẹ́ yìí o ìfẹ́ ni o. Oh. olólùfẹ́ mi ìfẹ́ o. So Wonola is now married. These two can never be happy as far as I am alive. Kàkà kí eku má jẹ sìsì, ó máa fi ṣàwàdà nù èmi àti Wonola. Oh! ẹni tó lè bá mi as far as i'm concerned a ti mú ọjọ́ wedding december thirty five ni and it must happen you know what let's go let's go let's go let's go di it's my wedding. mọ́mí èló lè wá fún wa báyìí mo ti sọ iye tẹ́ máa sọ fún iye tí máa gbà ní mi ìjáàjì. àwọn ìbú náà ti ń lọ àfọ̀ṣe you you will now start nìyẹn o All the time, wàá máa sunkún máa sunkún. wo fún wàá wo wàá wo you wash you wash The mommy is washing you wash you cannot kill me o lè pa mí. ìwo lélẹ̀ báyìí báwo làwọn ilé ṣe ń wọ́rùn báyìí àwọn tó máa ya fíìmù yìí gan-an wọ́n tún máa ya fíìmù orí wọn máa wọ́. every Uri, orí èèwà ó tiẹ̀ orí wọn padà street wọn ti géètì ẹ̀. ọ̀rẹ́ mi orí obìnrin ìkúnlẹ̀ ọ̀bì ọmọ wa ò rí ni ìyá kan náà ló dé máa bí eléyìí ṣá o. ọ̀rẹ́ mi ọmọ ìyàwó ti lọ pátá sísá rẹ̀. ọkọ fún olùṣí òtútù tó nù níṣẹ́ ó lè jẹ́ ibi tó ti ń yìnrìn rèrè ẹ̀ kiri ló ti ah. lò báyẹn o ah olóò má má jẹ́ kó rí mi gbà bọ̀dọ̀ ẹlẹ́dàá mi ṣàánú ayé mi olúwa jọ̀ọ́. Ah. you again abi ṣo fẹ́ pin mí lẹ́mí ni you want to pin mí lẹ́mí àbí ẹ all the time you just be crying be crying be crying all the time you cannot dákẹ́ lẹ́ǹkan you cannot watch film àbí don't worry màá lọ bẹ́ẹ̀ get omi if I get water and you cry you see me see me and you wàá rí nǹkan tí màá fojú ẹ̀ kù. Crying.

wọ́n máa ṣègbà pé bóyá wèrè tiẹ̀ rí dáàdì tó fún ẹ lóyún àìdó àìdó ìfúnnù ọba bíi ẹ̀dà kò sunkún. lánàá. ó ga ọ̀rọ̀ náà ló mọ nǹkan tó ṣe tó fi jù bọ́ọ̀lù. Ah, oríṣiríṣi ọkọ náà ló gbélé e báyìí. àwọn àṣà mi wà rẹ. ìrẹ́dùn wo kò ṣe bí lọ́mọ. àwọn ṣègbà pé o ti lo ẹ pọ̀ àwọn tó ń ta títù gan wọ́n ń wọn nà ní you are very stupid and bastard at the same time ọmọ ṣe gbà pé mọ́mí ẹ̀ wèrè ni wọ́n má ṣe yẹ kí be bínú.

sórí báyìí. lè ṣe kọ́kọ́ fún yín ẹ̀kan ẹ má sùn mọ́ ojú kó má lọ gé yín jẹ ẹ má sùn mọ́ díẹ̀ díẹ̀. náà. mo wá sílẹ̀ náà. ó yá òkè. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kí ni ìbéèrè gidi ni? Ọba ń jẹ ìjẹ gẹgẹjẹ. Ẹgbẹ́ tó bá ń jẹ ìjẹ gẹgẹjẹ. Mo máa sọ apá ẹ̀. Apá ẹ̀ ẹ̀ ọmọ sọ ẹ̀ wọ́n ẹ̀ mú ọkùnrin. Ó ti sọ báyìí, ó ti sọ báyìí. How do you want Kọrin Ṣẹ́gun? How I go my dress okay? Lórí ìrọ̀sẹ́ yìí, gbogbo àwọn ìlú àwọn àwọn ìlú àjòjì ti bá ìrọ̀sẹ́ obìnrin in jagun kọ́ọ̀rù kó lè jáde a ó kọrin náà a ó sọ fún ọlọ́run kí bá gbogbo ẹ̀mí àìmọ́wé ó yá akọ́kọ̀ àfẹ́ olúgbà. jésù olúwa a ní gbogbo àwọn ẹ̀mí ọ̀jọ̀jì nínú ayé ìránṣẹ́ yìí ẹ̀mí mọ́ ọlọ́run kó gbé ìránṣẹ́ yìí wọ̀ kí ìránṣẹ́ yìí kó jẹ́ ní ìyè kó rí ìtúsílẹ̀ lọ́ọ̀lọ́ọ̀lẹ̀ ó yá agbára rárá ṣé ó wà ṣé jésù ẹ má wọrí ara ìránṣẹ́bìnrin yẹn ara ẹ̀ máa yá lágbára ọlọ́run mo ní ìgbàgbọ́ àti ìdánilójú bí mo tẹ̀sí ń gbàdúrà fún ìránṣẹ́bìnrin yẹn ọlọ́run ti mú mi rí wípé ara ẹ̀ ti yá báwọn arí bí ọjọ́ méjì sínsìn ẹ̀yin náà máa ti rí pé kò sí kankan mọ́ so ẹja nígbàgbọ́ ẹ ní sùúrù ẹ yé máa kọ́kàn sókè ẹ kọ́kọ́ ẹ yọ akọ́kọ́ sókè kò sí kankan. ẹ wo olùṣọ́ ṣe rí woman tàbí wáyé ara ẹ gbọ́dọ̀ yà ó ara ẹ gbọ́dọ̀ yà ó ibi tí bá lè bá wa bẹ ti ń gbọ́ kó ba lè dáhùn àdúrà lórí ìránṣẹ́ yìí ó máa dá o torí ìránṣẹ́ tẹ̀ ń wò yìí ẹ aláàánú mi ni o ó ṣàánú ẹ̀mí débi pé èmi fúnra mi gan mi ò lè ròyìn tán. nǹkan mò ń sọ ni pé the last time tí mo wà èló gangan ni mo yá tí mo tí mo fẹ́ dá padà three thousand. three thousand. bẹ́ẹ̀. torí mo wò pé mi ò tí ì nígbà pé mo mo send one five sínú àkáǹtì mi náà. ẹ mo rí i. ó rẹ̀ one five. ó ń bẹ̀ ní three thousand. ìyẹn ni mo wá fẹ́ wá balance nísìn. so mo fẹ́ balance mi báyìí. mi ò jẹ́ ìwọ̀n kan báyìí mo rí àǹtí ẹ̀wù ilé yìí ní dáre ọ̀dẹ ọ̀dẹ ní wọ́kùtà lórúkọ jésù ẹ̀wù mo ní ìdí ẹ̀kún nínú wáyé mo ní ìdí assistant gidi kan lọ́tọ́ bá dìgbà ẹ̀kún lájẹ́ mi mo ní ìdí ní ẹ̀wù ṣàmù ìyàwó mi ṣe bó wà ní ó dẹ̀ wà ní hospital báyìí bí ṣe wáyé mo ní ìdí bíi hundred thousand naira tí mo fẹ́ yá gbọ́dọ̀ pé tí bá ti yá náà at least ká tó rí bíi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì máa ẹjọ tó lọ torí condition tó wà ń bẹ mo ṣe ní ìdòwò yẹn. ẹ láì two hundred. lọ hundred thousand ti wọ. two hundred yẹn náà máa dáa. wọ́n lè tún tóyún fira àwọn kankan kankan àbí ṣọ́wọ́ yín sí mi ni. kí ni ìṣòro yín náà mo yá yín three thousand oṣù mẹ́fà ń rè ẹ tún máa kówó báláǹsì wa kò tiẹ̀ tún sí kankan pé àwọn tẹ̀ ti pẹ́ ṣọ́wọ́ yín sí mi ni. kí ni ìṣòro yín náà. ẹ lẹ́bi ni mo lẹ́bi. ìyàwó yóò lẹ́bi ni. ìyàwó náà ẹ̀jẹ̀ lọ bá wọn. mo ṣàlàyé fún yín pé iṣẹ́ mi jẹun pé dírẹ́bà ni mo ṣe kán tó san sálárì ńgbà mi ọ̀gá mi máa ń dìlé. ẹ lọ wáṣẹ mi náà. àǹtí ìjọ tó yọ lọ ilé yóò ní bàjẹ́ tó lẹ́ ṣá. ẹ bá yóò mi jẹ ni ẹ jẹ́ fàdúrà lẹ̀. ọ̀nà tí bá lè gbà ẹ́ mi ẹjọ́ ìyàwó mi àti ọmọ mi ò gbọ́dọ̀ kú ẹ ṣàánú mi torí ọ̀nà. ẹ yá mi mo máa sọ máa sọ one twenty fún yín. ẹ ká sọ já ẹjọ́ tó bí ọlọ́run má pokùtà sọ wa jẹ́mi jàre kẹsàn-án síwájú ìjọba ẹ bá yín lọ. ẹ ṣàánú mi náà kó sọ́wọ́ já mo já ìjẹ́ sí. ẹ jọ. màá láì fi yín o ẹ ti mú kí ni. màá sọ̀rọ̀ sí yín. àti tí ọlọ́wọ́ ẹ̀jọ̀ ẹ̀ṣá ló mi ẹ̀jọ̀. ọ̀nkù ẹ̀jù ẹ má bínú kí ló ń ṣe ẹ̀yin géńdé ọlọ́run tẹ́ ń sunkún lọ́sàn-án bàbá. ayé mi ti dá kí n má sọ̀rọ̀ wo ìyá mi wà lọ́sítítù nígbà tó lóyìn lọ dictate fún ní fibroid wọ́n á ní kó máa operate ẹ̀ pé kí n wá deposit one fifty thousand naira bí lè ṣe wáyé ó tún wà lọ́ọ́ mi ojú mo ti fún wọn ní one five thousand kúkú fẹ́ tán ra sí mi lọ́wọ́ so ọ̀nà tí màá gbà yìí bí hundred thousand ni mò ń bá káàkiri ìtẹ̀lé save ìyàwó mi àtọmọ mi kúrò nínú wàhálà burúkú yìí. Ah! ẹ ẹ wọ nǹkan kan ní ṣèyàwó ni I can't imagine what she's going through right now. ẹ ẹ mú kọ́tẹ́ máa ṣe mi ò plan fún emergency tẹ́lẹ̀ but nevertheless mo máa ṣe nǹkan kan but ẹ wá mọ nǹkan owó tí mo fẹ́ fún yìí nǹkan tẹ́ fẹ́ fi ṣe ni kẹ́ fi ṣe o because àwọn scammers ti pọ̀ jù. àti ẹ̀dùn ẹ máa fún mi lówó yẹn sí. ẹ make sure wípé ẹ lọ fi sanwó hospital bí ìyàwó yín. àá ti máa fi ṣe lẹ́yìn ìdàgbò máa fi ṣe mo ní bó ti máa náwó sáǹtì máa fi ṣe ẹ. kò sí problem ah. ẹ fún mi details o. ẹ máa bí mi àkáǹtì yìí lọ ní ẹ fún wọn ǹjẹ́ ìjọba èyí tètè. àkáǹtì nọ́mbà mi zero zero one five three ṣe wà nísìn reason tí mo fi sọ wípé kẹfà mi bẹ ọlọ́run ibi tó ti ń gbọ́ nìyẹn kára ó máa ìbá nìyà ọdún bó ṣe wáyé kò lè dá mi mọ̀ mọ́ o ṣùgbọ́n èmi mọ̀ dáadáa wọn á bẹ ẹni ṣe jọ ẹ bá mi bẹ ọlọ́run ibi tó ti ń gbọ́ ọ̀fọ̀rábìnrin. ṣáàjẹ́ kí n máa ṣe dáadáa ní ayé wa. ṣẹ́ẹ̀rì ìgbà tẹ́lẹ̀ lè gbédé inú àyíká yìí ó dá mi lójú pé ara ẹ̀ ti yá ìgbà táwọn ẹ̀ ti ń gbàdúrà lọ́nà ti fi yé wa wípé ara ẹ̀ tó wáyé pé kò ní ṣeé ṣe ni ọlọ́run á ti sọ fún wa wípé ilé ò ṣe ètò ṣe kò ní wọnú àyíká yìí wá èyí tẹ́ gbé débí ó ti ṣe é ṣe ẹ̀yìn ọlọ́run adé tó àjẹwọ́ ara ẹ̀ ẹ̀yìn náà mo pé láìpẹ́ àti òun náà ó máa jẹ́rìí sagbára ọlọ́run nílé ìjọsìn wa ẹja nígbàgbọ́ ẹ balẹ̀. ẹ jẹ́ ká gbàdúrà jehova jésù kristoli michael ọ̀run agbadura gbàdúrà fún yín ọ̀run á fún yín o a máa pa àtìlá àti bọ̀yín mọ́ ojú òní tí ní kó ẹ ṣọ́ra fún wọn. ènìyàn ẹlẹ́nu ara ẹ ṣọ́ra fún wọn o ọ̀dàlẹ̀ ni wọ́n. Suraj kí ló ṣe wèrè tó ṣí géètì lẹ̀ báyìí Suraj. Suraj. pàdé wa bá ìyá Suraj owó àjọ ìdá. kùmí kí ló ń ṣe nígbà. mo fẹ́ gbowó àjọ mi bébí mi wà lé kò tí ì jẹun ẹ wá fún mi lówó àjọ mi mi ṣe mọ́. fún mi lówó. Louis Louis. wèrè màlélè. what is it. wait Louis Louis kí ló máa pè é ṣe. owó àjọ mi mo fẹ́ gbà o kẹ́ máa fún mi lówó mi. ìwọ ọmọbìnrin wèrè kí ló ń fẹ́ wáyé tó ṣe ṣe kó wọlé. èmi kọ́ mo ṣílẹ̀kùn sùúrù àjẹ ló ṣe ẹ má yẹ kó wá síbí báyìí o. ọmọ mi ò tiẹ̀ nílò ọmọ máa fún olówó mi. o mọ̀ kọjọ́ kébì kọ́kọ́ wá sọ́dọ̀ ẹ̀ náà. no no no no má kọjá let's just end it let's kill her. Ah, mo ṣe o. jẹ́ ká pàjọ. Ah, àti ká kọ́ tí ń disturb náà. kẹ́ni kẹ́ni mo bẹ̀ yẹn. you are under arrest anything you say or do will be used against you in the court of law. No, no, we're trying to help her. You are all wrong. Oh, uh, I feel, I feel help. Uh, I feel Belos. Tunde Bashaw. My name is not Tunde. My name is Lewis. Excuse me, can you let me talk? Tunde. Any tó kú àtẹni tó nù wọ́n ti fojú kanra wọn. mo ya wèrè, àmọ́ ara mi ti yá. Ṣé nǹkan tó rí yín báyìí? Dírámà lásán. Uh, uh, àti ọlọ́pàá. Tunde. Ṣé àgbọ̀ tó sọ pé ewé rẹ̀ lòun ń sìn? ẹ̀yin náà ti gbọ́ afẹ́ help ẹ lọ sí. young man shut up and move. ẹ má ní kí n shut up kí ni mo ṣe fún yín. young man move. ṣé bá fẹ́ help ẹ ni. young man I said move. like now move. ṣé bá fẹ́ help ẹ ni. afẹ́ help ẹ ni àmọ́ wọ́n ti nà bọ́ dúdú yẹn síbi ó ti súnmọ́ ẹ o èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ti súnmọ́ ẹ. ẹ má nà sí wa. Suraju lórí bukọ ma ẹ kó tí wàá ṣe ké after tí mo kúrò ní custody àwọn ndla ni mo rí i pé Túndé ti lù mí jìbìtì and all my properties are gone. gbogbo ìgbìyànjú mi láti rí pàbó ló já sí. frustration àti hardship tí mo go through ló jẹ́ kí n dẹ́n tó ń ṣiṣẹ́ aṣẹ́wó pẹ̀lú Wọnúọlá. After about three years, mo pàdé Wọnúọlá tó jẹ́ ìmùlẹ̀ mi. Ibẹ̀ mo ti wá rí the same today. tó lù mí jìbìtì náà ni ọkọ ọ̀rẹ́ as Lewis as ọ̀rẹ́ mo pé mo ṣàlàyé everything Hello, Wanola. Èmi náà fine. Um, lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. Although ọjọ́ tí mo a little sílé so yẹ but I wasn't okay with your husband being around. Ṣé rántí to pay sọ̀rọ̀ èèyàn In your coffin, tó lù mí jìbìtì? That same person is Lewis, your husband. calm down I know what I'm saying ṣorí Lewis ọkọ ẹ̀ òun ni Túndé tó lù mí jìbìtì wọn ló ń calm down. wọn náà láyé nǹkan. ẹ̀bọ̀ tí wọ́n gẹ́gẹ́ bí obìnrin kí ni ìgbésẹ̀ tó gbé lórí ọ̀rọ̀ mo gbìyànjú ẹ̀rù ló bà mí. you are a disgrace ìkà ni ẹ́ tí yóò bá rí ẹ tó rẹjọ kọ́kọ́kọ́ bẹ́ẹ̀ lórí dànù kó tó gbẹjọ lórí very wicked ìwọ gbogbo nǹkan tó ṣe sílé fi jọ́nà ni mo ti mọ̀ ìwọ lùyàwó ẹ ní jìbìtì ó lè ó lè ní ẹ. you are not letting me explain. explain what? o lè ṣe nǹkan tó ju báyìí lọ fẹ́ àmọ́ o ẹni tó bá ṣe bí máa ń rí bí. má fi hùn ẹ́ I will report you to the right authority. I am very sure you didn't just say that to me. I said that to you and I will say it over and over again. ṣé nǹkan ń ṣe ẹ ni? no mo ń béèrè lọ́wọ́ ẹ ṣé nǹkan dààmú ẹ ni? ìwọ paul tó ń sọ fún kẹ́tù tèmi pé black ah ó dẹ́ ṣe bí saint like only holier than thou ìwọ náà ló holy holy tó bẹ́ẹ̀. oh perhaps o ti gbàgbé bẹ́ẹ̀ mi àti ẹ̀ ṣe mọ́ra bóyá kí n jọ́ọ̀gì mẹ́mórì ẹ̀. iṣẹ́ ibi tó ṣe ó ti gbàgbé pé mo tape ẹ̀ ni ó wà recorded kódà kò ṣe ẹyọkan ẹni mo ní. owó olówó tó gbé tẹ́nìyẹn kú mọ́ ẹ lọ́wọ́ tó fi sá lọ mo ṣì ní o. kí ló kí ló wọ́ọ̀rì ẹ̀ náà kí ló ń f wọ́ọ̀rì ẹ̀ náà mo sọ pé mo fẹ́ explain rẹ̀ ń pariwo rẹ̀ ń sọ̀rọ̀. bó ṣe máa lọ rẹ̀ you're not gonna leave me you're staying with me because we're married we're in this together huh? oh, the ní kọ́kọ́ bá ẹni kọ́kọ́ sọ you cannot say anything to anybody am I clear. am I clear. yes so why why why are you bringing my past to this why are you bringing my past. afẹ́fẹ́ òkè fẹ́ kó má kàngi òkú lára òkú mi ọmọ abẹ́yẹn tó bá yẹ pé wọ́n fi ọṣẹ àti kànkàn bem. èyí all about me. mi as far as i'm concerned àti mú ọjọ́ wedding december thirty five and it must happen you know what let's go there let's go let's go let's go it's my wedding day. go, gángan gan. oh, you see lyrics ìwọ ló yẹ kán máa pè ní ọlọ́pọlọ tó mọ mùmú bọ́tì níyàwó ẹ̀ you are a very very smart guy and that is why I respect you. Oh, yeah. gbogbo ọ̀rọ̀ yẹn ni wọ́n náà ti parí yẹn o ní tí èèyàn bá mọ mùmú bọ́tì níyàwó ẹ̀ kò wá ṣe kọkùnrin mọ mùmú bọ́tì ìyàwó ẹ̀ nìkan tọkùnrin bá mọ mùmú bọ́tì obìnrin irú result ta ní iná lèèyàn máa máa ní. That's correct. Uh, all you have to do is just play it cool play it well and make the lady fall in love with you. You're very, very right. Um, you know one thing tí notice nílùú iná nìyẹn. Once a woman is in love with you, you sí nǹkan tí kò ní ṣe fún <laughs> life ẹ̀ báyìí ló máa gbélé The only time to be a man go go go into what you are in love. love love. <laughs> anyway um, yẹ ká fi ọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ because eléyìí wà very very important. Lyrics mo máa ní di token lọ́wọ́ ẹ̀ yes you are going to give me money because i need to settle our boys mi tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ which you know. why are you sounding so greedy. i'm not. you are greedy. how. ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ deal yìí mo sọ kọ́ọ̀tì ẹ̀ fún ẹ àbí mi ò sọ. yes you did but. ó dẹ̀ àbí yóò gbà. Oh, yeah. so why this. you are right but i need. oh excuse me please. o lè máa mọ̀ bóyá òun ronú orí ẹ̀ ọwọ́ tẹ̀mí náà ẹ̀ ọ̀rọ̀ pọ̀ kọ̀ jábọ̀ ni the apartment I got ta fi ṣe ọ́fíìsì yẹn ọmọ pé mo sanwó fún ni costume tí àwọn èèyàn wọ̀ yẹn tó fi búdàn yẹn ọmọ pé mo sanwó fún ni I paid a costumer to design those costumes. But Lewis. Wait ibi tá a fi ṣe ọ́fíìsì yẹn orí pọ́n design ẹ̀ ni tó fi máa jọ nǹkan tá a fẹ́ lò fún ọ̀rọ̀ pọ́n mo san. Lewis mo mọ iye tó gbà mo dẹ̀ mọ iye tó. Because it is my job it is my deal so you are saying you can't drop. perhaps o fẹ́ kí n máa pẹ̀ síṣẹ́ ń gbà mí mọ́. no it's not like that ó yẹ kí wọn náà appreciate effort mi lórí it's okay uh, nothing is coming to you not anymore. oh no no no no problem let's forget about it. oh we see later okay. so ti Binu bínú nìyẹn ni lyrics. Oh, bobo ikala o you no fit drop anything at all. okay. ṣe rí eh, ẹ̀yin ọ̀dàyẹrú ọlọ́yà. Okay àtàwọn ndla e tẹ̀lé dọ́kọ́ra yín pọ̀ tẹ́ ń ṣe gbogbo ilé àṣírí yín ti tú gbogbo bí gọ́ọ̀mẹ̀ntì sọ pé kan tún lù ṣe kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ ẹ̀yin wà mí tẹ́ nítorí ìpín kan tẹ́ fẹ́ jẹ ẹ̀dẹ̀ fẹ́ fi ba ìlú jẹ́. torí gbogbo nǹkan ni ìjọba láti ní ẹ̀rá ọwọ́ láti ẹ̀rá ní kéjẹ pé kí wọ́n má bàa sọ wá lẹ́nu sí iná yìí kọ̀ntínú torí ìpín kan tẹ́ fẹ́ jẹ. you are a disgrace to NBA tẹ́ belong sí tó bá but I make sure ìpè gbogbo yín pátápátá la fi máa jófin tẹ́ ẹ̀ ní bọ́nú ẹ̀. Ọ̀túnlé ẹ̀ṣẹ̀ wo gangan ni mo ṣe tó fi kọjú mi sórun àlè kí ni kọ̀kọ́ tí mo ṣe yàtọ̀ sí wípé mo fìfẹ́ hàn ẹ́ tó wá já mi sí polówó. E, e, èṣù ló tì mí. èṣù ni àbí àmọ́ èyí tó ṣe yìí ìwọ náà ò ní bọ́ gbogbo èyí tó kù kó lò nínú ọjọ́ ayé ẹ̀ ìnira àti ìdààmú ló ti máa lò. and to you my so-called ìmùlẹ̀ mo fi nítọ̀ ẹ̀ ó dà mí mo gbọ́kànlé ẹ̀ ó jẹ́ kí n mọ báyé ṣètò àmọ́ èyí tẹ́ ṣe fún mi yìí ìbànújẹ́ ló máa gbẹ̀yìn ò ní bọ́ nínú ẹ̀ gbogbo èyí tó kù nínú ọjọ́ ayé ẹ̀ rádaràda ni. mo wíṣì kéjù ọ̀nkan tiẹ̀ dáadáa ṣe mo máa ń bì gbogbo rọ́tẹ̀ ń pamọ́ yìí kó wá dísítútẹ̀ èṣù èṣù náà ni mo rẹ tó pamọ́ ẹ̀ tó pàyẹ́ tó gbogbo ẹ̀ náà tẹ̀ ń bọ́ ọmọ tó náà ti wọ kọ́mítì olóró all sort of atrocity ètò yìí náà ni èṣù adéjọkan. mo really appreciate effort yín lórí kéèsì yìí. thank you Jerry. ẹ ṣé gan thank you very much um, as a lawyer i'll see to it pé wọ́n face the full route of the law. fine better. àtẹ̀mí náà. better. ọlọ́run ni o kò sí lẹ́yìn alábòsí o àlọ́ba alábòsí o àwọn àmàlúra alábòsí a máa kọ́lé mọ́lé alábòsí a máa ra mọ́tò bọ̀gìnìbọ̀gìnì o. Oh àtúbọ̀tán alábòsí wa kò má kí n jà rárá kò kí n sunwọ̀n o. ìgbẹ̀yìn ayé wọn rádaràda ló máa rí káyé mi má ṣe rí rádaràda wà ẹ ṣọ́ra fún wọn ènìyàn ẹlẹ́nu ara.